السلام عليكم ورحمة الله وبركاته Ọ ni fún ọlọ́run ọba wa ọba elétò gbogbo nǹkan ní gbogbo ògbà bá gbogbo àsìkò ọba àjíronú ọba tó yẹ pé bí bá ń ṣoore fún wa lọ́wọ́ àní rántí ká ronú kan. wọ́n bọ́ bá ti gbé nǹkan ìnira dé lókùtà máa wá pariwo ọba yìí náà ọba tí ò fi wálẹ̀ ńgbà kankan ni ó ti ń rí sí wa lọ́sàn-án bẹ́ẹ̀ náà ló ń rí sí wa lóru ọba yìí náà lọ́ba àjíronú kan bí mo ṣe wí pọ́n àwọn ọmọ ànábì Adam. gbogbo bá a ṣe ń gbé ọ̀rọ̀ wa káàkiri àrònú sí àbí àti ẹ̀wọ́ àmọ́ bí à ń sún lọ asúnsápọ̀ ọ̀tún sápọ̀ òsì asúnsíwájú sún sẹ́yìn àrójútu ọ̀kan kan ń bẹ̀ a sì gbọ́dọ̀ sún òkè àbí ká sún lẹ̀ bá a bá tiẹ̀ sún òkè bọ́yá ìbá tún wọn bá a bá súnlẹ̀ àparí ẹ̀nu. ẹ̀yin ọmọ ìyá mi lórílẹ̀‐èdè yìí ẹ mà jẹ́ àkíyè ara wa béèrè ẹyọ kan ni mo fẹ́ béèrè lọ́wọ́ wa béèrè náà mo sì fẹ́ kó ní kálukú wa ká ronú sí i èyí tó fi fún mi lesi látọ̀dọ̀ rẹ ń bẹ̀ ìwọ náà ni ìwọ ni ọwọ́ àkànkò sì fúnra rẹ lésì kí ni ìṣòro wa. ìbéèrè náà ni pé kí ni ìṣòro wa àmín ni ó jẹ́ ìṣòro wa a sì mọ̀ báwa náà ní ìṣòro ara wa. بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما شاء الله ولو أن ما في الأرض من شجرة أكلام ما شاء الله والبحر يمد من بعده سبعة أبهر الله أكبر كبيرا ما نفدت كلمات الله جل ما لا يموت جل ما لا يموت الله عزيز حكيم إن الله عزيز حكيم آه أيها يا يامي لوليدي آه ما بيانسون لو ولو أن ما في الأرض من ṣẹ́jọ́rọ̀tì àkìlá. bí mo bá tún bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi ẹ pé mo tún dé. lọ́wọ́ anamá filahari ṣẹ́jọ́rọ̀tì àkìlá mọ́. bẹ́ẹ̀ sì ni gbogbo dídé tí mò ń dé àṣẹ ọlọ́run ni àṣẹ ọlọ́run ni ó yẹ ká bára wa sòótọ́ ọ̀rọ̀ kí ni ń dààmú wa kí lókè ìṣòro wa mò ń gbọ́. wàlá àná máa fìlà àrídì mi ṣájàrọ̀ tí àkìlá mú. gbogbo ẹ̀yin ọ̀tá ọlọ́run ọ̀tá orílẹ̀-èdè yìí lẹ́ẹ̀ máa sọ pé bàbá òun tún dé. mi ṣájàrọ̀ tí àkìlá mú. wọ́n á ní kí lọ́kàn bàbá yìí pẹ̀lú ọ̀rọ̀ wa. mi ṣájàrọ̀ tí àkìlá mú bẹ́ẹ̀ sì lọ́kàn mi kò yí ọ ni ọkàn mi ọ̀rọ̀ bàbá rẹ̀ kàn mí ká tó wá sọ ọtí nìyẹn. wàlọ́ ànàmọ́ fìlà àrídì mi ṣàjọrọ̀ tí àkìlá. torí pé ntọ́lọ́hún fi rán mi ni òun ló rán mi níṣẹ́ òun ọ̀ràn ra mi o. wàlọ́ ànàmọ́ fìlà àrídì mi ṣàjọrọ̀ tí àkìlá mú. ọlọ́run ni wàá ṣáájú ẹ̀dá Muhammad sallallahu alayhi wa sallam. wàlọ́ ànàmọ́ fìlà àrídì ṣàjàrọ̀tì àkìlámù. ọlọ́ni wa ṣáájú ẹ̀dá jẹ́ kí wọ́n mọ̀ bá a bá fún gbogbo ogi tí ń bẹ láyé yìí pátá gbogbo ogi gbogbo tí ń jẹ́ igi ọlọ́ni bá a bá fi gbẹ́ kálámù tá a sọ di pẹ́ẹ̀nì àbá a sọ di bírò. wàlíbáhárù yẹmúdùmí. ba'di sab'atu hurin. tá a wá mú ibú òkun ibú ọ̀sà gbogbo àwọn odò ńláńlá odò ọ̀yà gbogbo àwọn odò tá a mọ̀ lágbàáyé ká wá mú wá ní pọ̀nà méje irú ẹ̀. Allah. yamudu min ba'di sab'atu hurin. lẹ́yìn tá a bá wá mú tá a gbẹ́ tá a gbogbo ogi ayé gbẹ́ kálàmù tá a sì wá kó gbogbo odò yìí jọ ní pọ̀nà méje. anáfídàtì kalimatullah. ọlọ́run lọ́rọ̀ èmi ọlọ́run ọba ò tán o. anáfídàtì kalimatullah. ibi tí mo ti ń rí ọ̀rọ̀ sọ nìyẹn o. anáfídàtì kalimatullah. ọ̀rọ̀ ọlọ́run bẹ ọ ń bẹ tó ó tún ń bẹ bí mo bá ti ka ọ̀rọ̀ ọlọ́run tán bí n bá jí láàárọ̀ báyìí ni wọ́n tó máa kọ̀rọ̀ gbèsè ayé rẹ̀ torí mo fẹ́ mọ bí o dé dúró lónìí. máa nafidati kalimatullah. máa nafidati kalimatullah. máa. fìdátì kẹlímà tó lọ. ọlọ́run èmi ọlọ́run ọba ò lè tán ẹ máa ẹ máa ẹ òkun inú bú yẹn tó di tàdá àbí tó di íǹkì ẹ ma wá fi kọ ọ̀rọ̀ èmi ọ̀rọ̀ mi ò lè tán. pé ọ̀rọ̀ ọlọ́run ò lè tán mo ti ó kú tún pọ̀ ń kùn bọ́ ọ bá rí i pé mo yọ ọkùn díẹ̀ báyìí èyí tí ń pọ̀ tí wò tí rí ibi mú jáde ń bẹ̀ ni. wàlọ́ àná máa fi lè arí. شجرة Allahu Akbar ما شاء الله والبحر يمد من بعده سبعة أبحر ẹ wá bẹ̀rẹ̀ sí máa kọ orúkọ èmi ọlọ́run ẹ máa kọ ọ̀rọ̀ mi máa nàfìdà kálímàtúlá ọ̀rọ̀ èmi ọlọ́run ò lè tán o. máa nàfìdà tì í. Kalimatullah. ọlọ́run lọ́rọ̀ mi ò lè tán ọ̀rọ̀ mi kú o èmi mo sọ fún bàbá yín ìtàná mo sọ fún bàbá yín ìjẹta èmi náà tún nìyí. bọ́ọ̀nà fìdá ti kalimatullahi. mo bá Sàgárí sọ̀rọ̀ láyé ẹgbẹ́ tiẹ̀. bọ́ọ̀nà fìdá ti kalimatullahi. mo bọ́ bá sanjọ́ sọ tiẹ̀. bọ́ọ̀nà fìdá ti kalimatullahi. mo sọ fún bàbá ń yí dá. bọ́ọ̀nà fìdá ti kalimatullahi kalimatullahi. bẹ́ẹ̀ ni mo sọ fún abacha bó ṣe yẹ ẹranko tó gbà náà. ma nafidati kalimatullahi. ìwọ náà máa wo àwọn tí mo ti bá sọ̀rọ̀ ọlọ́run yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa wo. Eh, bàbá rẹ ló ju àlọ ni àbí àwọn ni ju bàbá rẹ lọ. ọ̀ ò ronú sí i wọ́n wá ń sọ̀rọ̀ o tún wá ń béèrè pé ìjẹ́ bàbá yìí èdè kò fi á lẹ̀ mo ò lè fi ọ́ lọ́rùn ni mo fi bàbá rẹ lọ́rùn lẹ̀ débi pé n ò fi wọ́ lọ́rùn lẹ̀. máa fi dá tì máa tó lọ. Masha Allah. Inna Allaha azizun hakimun. La ilaha illallah. La ilaha illallah. عزيز lọ́dẹ hákì. ọlọ́run lé mi ọlọ́run ọba ọba ọgbọ́n ni mí ọba ọgbọ́n mo tóbi. nǹkan kan ò tó èmi ọlọ́run èmi ni mo tóbi jù èmi ni èmi tí mo wá tóbi yìí náà mo tún gbọ́n mo sì kọ́ yín lọ́gbọ́n ẹ fẹ́ gbọ́n ni. Masha Allah. Inna Allaha azizun hakimu. Jalla ma la yamut. Inna Allaha azizun. ẹ̀yin ọmọ ìyá mi lórílẹ̀‐èdè yìí n ń sún lọ kí ni dààmú wa kí lòkè ìṣòro wa ẹ jẹ́ wa léèrè ìwọ náà béèrè lọwọ ara rẹ béèrè lọwọ ẹni tí ń bẹ rẹ pé kí ni ìṣòro wa ọ máa wá dáhùn wa ni kò yé mi ni ìṣòro wa ni kò àbí Tinubu nìṣòro wa ni ṣé Fáṣọlá ni àbí òsì ọmọlẹ̀ tá a pè lálága gbogbo APC tóun nìṣòro wa ni àbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ Àtìkù tó lóun ọjọba tí ọ̀rọ̀ bá jẹ mọ́ tóun nìṣòro wa tí ò jẹ́ arújútu ara wa mọ́ ẹ wò ó wò dáadáa ẹ wò ó wò dáadáa àbí àbí ọ̀rọ̀ yín ò yé mi. wàlá àná máa fi làárídìí mi ṣájára àkìlá. Abọ́básanjọ́ nìṣòro wa ní. Wàlíbárù Yamudu mi ń bá a dì í. N ò gbọ́ bàbí Bọ̀dé Jọ́ọ̀jì ní. Sàbùhátù Abúhùrí. Àbí Secondus ni bí o. Màánà fìdátì kẹ̀lìmá tòlá. Gbogbo àwọn tí mo kà kalẹ̀ wọ́n ń sáwọn nìṣòro wa ni àwọn ni wọ́n jẹ́ àárọ̀ lọ ni. A sì wá sún sún sún àríbi àsùn lọ mọ́ àríbitá wọ kò tiẹ̀ wá sọ́nà mọ́ ẹ wo Buhari tá a pariwo pariwo kó jáde síta Buhari la rí i pé òun nìkan ló kù nínú gbogbo àwọn èèyàn tá a ní lórílẹ̀‐èdè tí ń ṣe tá a rí i pé ó lè ṣáájú wa jíjáde tó kọ ẹ jáde la bẹ̀rẹ̀ sí pariwo ẹ̀ ṣé bàbá ṣé bàbá ṣé bàbá wa jẹ́ bàbá má lónìí àbí ẹ̀yin náà lẹ sì sọ́dà bá ẹ pa pàápàá kò kú àìwá kú rẹ̀ wá yí àlámọ̀rí ẹ̀ padà ẹ yí padà kọ̀ wá fẹ́ mọ nǹkan tí ń ṣe mọ́ ẹ yí àlámọ̀rí ẹ̀ padà ẹ̀yin lẹ wá ń pàṣẹ lẹ́mọ̀ á sọ pé ò ní ń sọ̀rọ̀ tí Buhari ọ̀ sọ ẹ̀yin ọmọ wa sọ pé bẹ́ẹ̀ ni ẹ dẹ́kun kí wàá lò pé ìṣòro wa náà. wàlọ́ àná máa fi samawati wal ardi. Allah. billahi máa fi samawati wal ardi. inna Allah wàlàgàdì yòlá hàmì. حميد ما شاء الله ولو أن ما في الأرض الله من شجرة أكلام الله أكبر كبير والبحر يمده من بعد سبعة أبهر الله أكبر كبير ما نفدت كلمات الله kò lè tán ọ̀rọ̀ ọlọ́run ò lè tán. إن الله عزيز حكيم ngbọ ọbàṣánjọ́ mẹ́mẹ́ mọ́sọ́ tiẹ̀ fún. iná lọ àṣìṣù ní àkàrà. mọ́sọ́ ti ṣàgárí fún. iná lọ àṣìṣù ní àkàrà. ọbàṣánjọ́ ọjọ́ náà tí mo tọ ọ̀rọ̀ fún ìjọ padà gbọ́ kọ̀ gbọ́ kọ̀ gbọ́ kọ̀ ọ̀nà tó wọ̀lú ẹ̀ látẹ̀kọ́ ọ̀nà tó wọ̀lú ẹ̀ látẹ̀kọ́ kò tún ṣe dé ikú mẹ́. máa nàfàdà tì í kalimatullah. ọ̀rọ̀ ọlọ́run ò lè tán wọ́n máa tuntun sọ fún yín ni. nígbà tó bá sanjọ́ bá ń lé èkó jí bá ń ré sínú gálọ́ọ̀bù jí bá ń ré sí gálọ́ọ̀bù lọ́tún lọ́sì kò sí ronú sí i èmi náà mo mọ̀ sí fagini yìí o. gbogbo ọ̀nà tẹ́ ẹ bá fi bláyà fún mẹ̀kúnnù wàláyé lẹ́jẹ̀ẹ́. Innallaha azizun hakimun. Allah. Innallaha azizun hakimun àwa sun àríbi afẹ́ sun lọ́mọ́ o. wàyí tá a tún tilẹ̀ àléhìm ayatuna báyìí náà. ọlọ́run nígbà tẹ́mi ọlọ́run bá sọ pé ẹ̀ka ayé èmi ọlọ́run ọba sí wọn létí. ẹ ṣàlàyé fún wọn. bọ́lọ́n ṣe ń lẹ́ mi sí yín pé kí n máa ṣàlàyé fún yín. ayatuna báyìí náà. èmi ṣe òun ọ̀dákẹ́ o. ìdá Allahu akbar. آياتنا بينات جل ما لا يموت الذين لا يرجون لقاءنا àwọn olórí burú láàrin yín bẹ àwọn tó àwọn olórí burú tẹ ẹlẹ́jọ́ ń ṣèjọba àwọn olórí burú ẹ ń gbọ́ ń gbọ́ ń gbọ́. قال àwọn tí wọn ò rántí pé àwọn pàdé ọlọ́run níjọ́ kan wọn ò rántí pé níjọ́ tá a bá gbé wọn sáré àwọn nìkan láàgbé bẹ̀ wọn à ní gbẹ́lùmí mọ́. ọlọ́run láwọn tí ọdẹ mi ọlọ́run ọba mọ àwọn tí wọn ò lérò pé àwọn pàdé mi mọ́. àti ibi kòrò á ní ògè rẹ̀ á dá. àwọn ni wọ́n máa wá kọ́ńplẹ́ǹ pé ẹ sọ fún bàbá yẹn ẹ sọ fún alájí ìdí ni ètò sọ náà tó kí ló dé ẹ bọ̀ ọ̀rọ̀ kùránì náà wọ́n ń sọ kùránì tí wọ́n ké ń kò tí ì tó ni. Eh. lẹ́nu rẹ lẹ́nu rẹ kùránì tí mo ké fún bàbá rẹ ìwọ ọmọ lọ́wọ́ à ń tẹ̀tẹ̀ ń tún sọ pé ṣé kùránì tí mò ń ké ṣé kò tí tó ẹ̀ ń kọ́lá lẹ́bí nílẹ̀ ayẹ̀rìjú náà lè kọ́ àná. gbogbo òkè tó ọmọ gùn lónìí ọmọ ń bọ̀ nílẹ̀ àti ibi kura ni. ẹni orí ẹ dàrú ẹni tí ò ní làákà ìwọ nìkan dájọ́ kó nu mọ́tò wọ́n wá ń fọsìn rìn lọ níwájú ọwọ́ àdìgbà tó ò sí nípò mọ́ àtúnwájọ ń pàdé àtúnwájọ ń pàdé ó dọ̀ wájọ ń mú àwa pẹ̀lú rẹ lọ́nà èkó ọwọ́ ń wakọ̀ ọ̀tún òun wakọ̀ òsì ẹnìkan kan ò ní jí ọ gbé àwọn tí wọ́n á gbé yẹn wọn ò ní gbé ọ. kọ́lá lè lẹ́lẹ́kọ́ àná. tí wọn ò rántí pé wọn ó pàdé mi ọlọ́run. àti ibi kòrò á ní ògè ìrìn á. wọ́n ní ẹ̀sọ́ bá aláàjì mi dín ní kó tún ọ̀rọ̀ yẹn tó ẹ̀wẹ̀ ẹ̀tọ́ ọ̀rọ̀ mi ẹ̀wẹ̀ ètò ń sọ náà nù ẹ̀tọ́ ọ̀rọ̀ kùránì mi àlá. ó àbí kẹ́ ẹ kúkú yí padà ọ̀rọ̀ padà bẹ́ẹ̀ bí ẹ sọ ọjọ́ ìdí kùránì tó bó ṣe pọ̀ tó náà ẹ tọ́ tàdíìsì náà kó gbọ́ Akbar ìwọ ìwọ ìwọ abáláàrú rẹ ìwọ ìwọ ìwọ à wọn ti bí rẹ ta ni rẹ ṣé bàbá rẹ ló ni ó sì wá torí náà lónìí máa wá níwájú a ti láì pé wọn mú kúránì mi ìwà tó yàtọ̀ sí yẹn. Masha Allah. Kùnìmá yakunu li anu badila umi tilikọ ìlà. Ṣùgbọ́n tí wọ́n padà wá sọ fún ọ ni pé mi ò lè yí kúránì padà o. Kùnìmá yakunu li àníwùbá tìlẹ̀wù mi ò ti lè kọ́ ọ̀nà àti yí fúránì padà o. mi ò ti lè kọ́ iná fún sí. Allahu akbar. ìní àtàbíwù ilá máa yú ha ìlàjà. èyí tọ́lọ̀ ń fi rán mi tọ́lọ̀ ní sọ fún ọ náà ni wọ́n máa sọ ó ti pọ̀ àní máa náfẹ̀ẹ́ dátì ọ̀rọ̀ ọlọ́run ò lè pin ọ̀rọ̀ ọlọ́run ò lè tàn àbí òòró rí dáadáa ni. má yakunu ní alẹ́ ò bá dílé òun mi ti lè kọ́ ìnáfùsí. máa ṣe ń wọlé fọwọ́ ara mi bọ́lọ̀ ń ṣe tó nǹkan ẹ̀ síbẹ̀ náà ni wọ́n máa bá tó. in attabi'u illa ma yuha ilayya. Masha Allah. inni akhafu in asaytu rabbi. عذاب يوم عظيم ọgbọ́n tó wí o ìní ẹ̀sẹ̀ ìtura máa ṣe àbà gbogbo tí ń bà mí lẹ́rù ní ìyà ọjọ́ tó tóbi jùlọ ìyà ti gbangba wájú ọlọ́run ìyà tí túnà sírí ẹ̀dá ní gbangba wájú ọlọ́run ní gbangba wájú ìlà ìlà ìlà. ìní àkọ́ fún ìyá ọjọ́ ọ̀dájọ́ nìkan ní bè mí lẹ́rù. àtàbáyọ̀ mi ni àyè. Masha Allah. Masha Allah ma talawtu La ilaha illallah. Wala adrakum bihi. Allahu akbar Allahu akbar. Waqad labistu fikum umran min qablihi. lẹ́yìn pé n ò lè yí ọ̀rọ̀ ọlọ́run padà ọ̀rọ̀ ọlọ́run bí ọlọ́run ló fi rán ó si jẹ́ pé mi lọ́lọ́run ó sí i ná ó ṣe jẹ́ pé mi lọ́lọ́run ó sí i ti wá rán mi èmi lọ́ wá rán ń bọ̀ wá rán mi قل لو شاء الله ما شاء الله ما تلوت عليكم الله ولا دراكم به لا إله إلا الله فقد لبست فيكم أمرا من قبله جل ما لا يموت جل ما لا يموت أفلا تعقلون ọgbọ́n tó wí o. Law sha'a Allah. ọlọ́run ní bọ́ báyọ̀ pé wèmí ọlọ́run láti ṣe bẹ́ẹ̀. Law sha'a Allah. bọ́ báyọ̀ pé n tó wù mí láti ṣe ni. Ma talawtu alaykum. kò lè jẹ́ mi ni wọ́n wà á máa wá ibi àti èsè mi ni wọ́n máa wá sọ pé ẹ̀ ṣe bákan. Ma talawtu alaykum èmi wá ọlọ́run ọ̀ràn sí yín. ma talawtu alaykum. wala adrakum bi. èmi wá ni wọ́n fèsì yín ni wọ́n máa bá yín sọ̀rọ̀ àbí bẹ́ẹ̀ yín náà lọ́lọ́run ó sì rémi náà sí. wala adrakum bi. masha Allah. faqad labistu fikum umuran min qabli. ṣùgbọ́n ẹ má gbàgbé o àwọn baba ńlá abayín tó ṣáájú èmi náà mo bá wọn sọ̀rọ̀. Ah, mo ti ń bẹ láàrin yín tipẹ́ mo ti ń bẹ láàrin yín tipẹ́ mo ti ń bẹ láàrin yín tipẹ́ àwọn tó ti lẹ̀ wọ́n láàrin yín mo wà ń bẹ̀ náà tí mo fi ń sọ fún wọn gbogbo yín náà lẹ́sìn lẹ̀ wọ́n ọ̀sọ́gbọ́n tẹ́ ẹ lè dá òsì ọgbọ́n tẹ́ ẹ lè dá lórí èyí tá a wà yìí ẹ̀wọ̀n lẹ́ẹ̀fì yọrí ẹ̀ torí mi ò mọṣẹ́ tẹ̀ ń ṣe èmi ò sì máa ń fà á ní yín bá a bá wo ohun tó ń lọ lórílẹ̀ yìí lẹ́nìí ẹ dákun ẹ àjọ yẹra wa wò ń ọ̀gbọ́. fọkọ̀dé lọ́bí sùfínkùn òmùrán mi ń kọ́bùlì. èmi ti ń bẹ láàrin yín ti pẹ́ o. lọ́bí sùfínkùn òmùrán mi ń kọ́bùlì. gbogbo ń tẹ́ ń ṣe lọ́sàn-án lóru ni mò ń rí o. lọ́bí sùfínkùn òmùrán mi ń kọ́bùlì. gbogbo òwà tẹ́ ń hù ni mò ń rí o. lọ́bí sùfínkùn òmùrán. ọlọ́run ní kò sí etí ń orí ń bẹ́ o. àfàlà tàkìlú. ẹ̀yin wèrè wọ̀nyí ẹ̀yin wèrè ọlọ́run ló pè yín wèrè o kìí ṣe mi o. àfàlà tàkìlú. ọlọ́run lẹ́ẹ̀ nílà aka ẹ̀ ní ẹ̀ nílà aka ẹ̀ ní wọ́n ń bá ọ sọ̀rọ̀ ọlọ́run ó sì tún wo bò mí. èmi ẹ̀ ṣẹgbẹ́ bàbá yín. rúmọ̀rá ó kọ́bùlì. mo ti bá bàbá yín sọ̀rọ̀ èmi èyí ṣe gbé wọn. kọ́dìlà bí ìsù fi kún. gbogbo yín tẹ́ ẹlẹ́yìn ṣèjọba ọmọ ọdún mélòó ni. kọ́dìlà bí ìsù fi kún. àbí bàbá abárè tó pé sísì nù yín ó bẹ̀rẹ̀ bàbá abárè tó pé sísì. àbí àwọn sixty sixty five sọ́jọ́ orí wa nù. làbísù. kọ́dìlà bí ìsù fi kún. wàá mi kọ́ wọlé. èmi ti wà láàrin yín ti pé mo ti ń dára yín ti ẹ má sọ pé èyí ti jẹ ọ̀pọ̀lọpọ̀ nù yín tẹ̀ tiẹ̀ nílà ákà ìwádìí sólóṣèlú wa ni bàbá mi dín ìnáni kí mo ṣe lè jó mo ti èyàn arẹ ní sòṣèlú ni ńjọ́ tẹ́ ẹ bá ti wọ inú òṣèlú báyìí bàbá yín ò wúlò lọ́dọ̀ yín mọ́ ìyá yín ò wúlò lọ́dọ̀ yín mọ́ ẹnikẹ́ni ọmọ kéékèèké ni ọmọ bàbá yín tí ọmọ bú ìyá yín tẹ̀sí ní tẹ̀sí sí. bàbá mi lè fi sùn fi sẹ́mi ni wọ́n fi bàbá àlùbáríkà tó bí mi sẹ́mi ni wọ́n wàá fi tọrọ. Allahu akbar. àgbàlá takiluna àfàlà takiluna. bá ń tún bẹ̀ yẹn wí dáadáa àfàlà takiluna. takiluna. ẹ ní làákàyè ni wèrè nìyí ni. àfàlà takiluna àlàmà rẹ̀ àmì tí wèrè níyìn ni ẹ̀ nílà aka yìí. àfàlà ta àkìlú náà. wọn ò bí yín ire ni. àfàlà ta àkìlú náà. àwọn bàbá tó bí wọn bí òfò ọmọ. àfàlà ta àkìlú náà. wọn wàá pè yín sí gbangba ọyẹ bá bàbá àgbàlagbà sọ̀rọ̀ kẹ bá àwọn ìyá àgbàlagbà sọ̀rọ̀ kẹ́ẹ̀kẹ́ kẹ́ẹ̀ gbọ́mọ̀ràn látẹnu ẹ wà á déwájú wọn ẹ máa lọ so èbó òdi sánẹ́rì pọ̀ mọ́ra àwọn ẹ̀yin wèrè wọ̀nyí. àfàlà tààkìlò. ngbẹ ẹnìkan kò sí ẹnìkan kan ọ̀kàwé lágbóolé yín ẹ̀yin náà lẹ kọ́kọ́ kàwé. lọ́ọ̀ṣà àlọ́. Allahu akbar kabira. bàtà lọ́tù àlẹ́ ikùn. Allahu akbar. wàlá àdìrọ́kùn bí. يا ذا الجلال والإكرام وقد لبثت فيكم عمرا من قبله mo ní mo ti wà láàrin yín ti pẹ́ èmi náà lọ ràn èmi náà lọ ràn. àfàlà àtàkìlọ́ ẹ̀yin ọmọ ìyá mi lórílẹ̀‐èdè ẹ̀jẹ̀ abẹ́. lẹ́kọ̀ọ́ ni labi sufi kùnkùnmùrọ̀ mi kọ́bùlì yìí. Allahu akbar kabira. àfàlà tàkìlù. bọ́bá yẹ ẹ pé mò ń gbé ṣe pé ọlọ́run ló pè yín bẹ́ẹ̀ o ọlọ́run ní sẹ́ẹ̀ ní làákà yìí sórí yín dàrú ni sórí yín dàrú ni wọ́n gbọ́. wàmẹ́ni asilamu. wàmẹ́ni asilamu man iftara alallahi kadhiban. ọlọ́run lẹ́nìkan ò ní jẹ́ olórí ibú kò tí ì sẹ́ni ó sorí ibú àbí kò tí ì sẹ́ni tó ṣàbòsí sí èmi ọlọ́run ju ẹni tó pọ̀rọ̀ mi nírọ̀ lọ. wa man aslamu mimman iftara alallahi kadhiban. ọlọ́run láwọn tó ń pọ̀rọ̀ mi nírọ̀ àwọn ni wọ́n ṣàbòsí ju ẹ ṣàbòsí forí ara yín ẹ pọ̀rọ̀ ọlọ́run nírọ̀ gbogbo bí ẹ ti lu jìbìtì ilẹ̀ ń wá káàkiri. gbogbo ọ̀nà tẹ́ ẹ fi lu jìbìtì ẹwo ń tẹ́ ẹ sọ̀rọ̀ Buhari dà ẹwo ń sọ̀rọ̀ Buhari dà ń tá pé Buhari ó ṣeun kọ́ ní nsẹ́lẹ̀ yìí wàláì tí Buhari bá lọ tí Buhari bá lọ tó fi jẹ́ pé ibi tí Buhari parí iṣẹ́ sí nìyí ilaha illallah orílẹ̀-èdè yóò ní yín lára o yóò ní àwọn ọmọ yín lára tọ́ra àmọ́ ń ẹ ṣe fún un wọ́n gbọ́. fàkọ́dì làbí sùfíkù umura kọbùlì. àárín yín ni mo wà o. labistu fikum umran min kọbùlì. masha Allah. àfàlà takiluna. ẹ nílà aka yìí nù. àfàlà ẹ nílà aka ẹ ń bá wọn bàbá yín sọ̀rọ̀ ẹ ń bá wọn bàbá yín sọ̀rọ̀ ẹ wá ń sọ òyìnbó lẹ́yìn à ń tún pé do you understand? ọmọ ẹkún ẹ gbogbo àǹfààní tó yẹ kí mẹ̀kúnnù ọjẹ ẹ̀yin nìkan lẹ kú ọdọ lẹ ń sápá gbẹ́dá káàkiri yànnà dáná dá wọn yìí. àfàlà àtàkìlú náà. olóòní làákà yìí sá lọ fún yín ni ẹ lọ́gbọ́n lórí ni. àfàlà àtàkìlú náà. ẹ yá wèrè ni. àfàlà àtàkìlú. fọ́tẹ́ẹ̀lì àṣẹ. wàmánà azlamu mi nífàrọ̀ alàlọ́ ìkẹ́bíbá. ọlọ́run ní ẹnikẹ́ni eh, eh, ẹnìkan ṣàbòsí. wọ́n máa ní àsìlámù. kò sí ẹni tó ṣàbòsí. bí mà nífàrọ̀ alàlọ́ ìkẹ́bíbá. أو كذب بآياته ربنا إنه لا يفلح المجرمون. nítorí kọ́rọ̀ ajé wa lórílẹ̀‐èdè yìí kó lè bá a pẹ́ẹ́lí káwa náà ká ti ṣe nǹkan káràlú mi ò láǹfààní ẹ̀ ebi ńlá fi ti bọ́dà ní buhari ní ẹ̀ ti bọ́dà etí ẹ̀já wa náà jẹun wa díẹ̀ ká má jẹun lókè ṣé oúnjẹ tí buhari wa ni a jẹ ṣé ńlẹ̀ yìí ń jẹ. ṣé ń lẹ́yìn jẹ ẹ̀yin ọ̀nàrẹ́bù ẹ̀yin ọmọ alẹ́ jáde àti wọ̀nyí ṣé irú ráìsì tí ṣé irú ráìsì ṣé irú ráìsì tí gbogbo wa ń jẹ ṣé ń lẹ́yìn ń jẹ àbí ṣé gbogbo ohun táwa ń lò ń lẹ́yìn ń lò ọlọ́run lẹ́ẹ̀ ní làákà yìí ni. àfàlà àtàkìlú náà. jẹ́lẹ̀ mẹ́lẹ̀ mú. àfàlà àtàkìlú náà. àfàlà tàkìlù. ọlọ́run ní tẹ́ ẹ wá nílà akẹ́ ní ẹnìkan wà á má ní àsìlámù. ju ẹni tó pe ọ̀rọ̀ èmi ọlọ́run ọba nírọ́. ìmọ̀ ní sọ̀rọ̀ alálọ́ bá ń. bí ọba yẹ kó lè lẹ́fẹ́ jàrá ń du èèyàn méjì àbí mẹ́ta wọ́n ń du ipò ó ṣe dọ̀rọ̀ à ń yìnbọn ni ó ṣe dọ̀rọ̀ para nítorí yẹ ipò tó o fi mọ́ pààyàn ẹ automatically máa wò wò o ti ń lọ ọdún kan lọ àbí o ti ń lo ọdún kan àbọ̀ bọ́ ọ bá wá tó o ní parí ẹ̀ bọ́ ọ bá parí ẹ̀ ẹni tó o pa kí lọ́ọ́ sọ fún un tá a bá déwájú ọlọ́run. ومن أظلم ممن افترى على الله كذبا. ọlọ́run lẹ́nìkan ò ṣàbòsí ẹnìkan ò ṣe àbòsí tó ẹni tó jẹ́ pé. ممن افترى على الله كذبا yasha الله aw kadhaba bi ayatihi. لا wo المجرمون أني ẹ wo n tẹ sori lè دا la àní ẹ wo ń tẹ́ ẹ sọ orílẹ̀-èdè dà ọmọ òrílẹ̀ ọkọ lọ́mọ tọ́ra àwọn ọmọkùnrin ọ̀fẹ́ yàwó mọ́ gbogbo wọn ni ẹ ti lọ iléèwé gbogbo àwọn ọmọ wa tí wọ́n kàwé wọ́n parí wọ́n parí first degree àníwò ó tún lọ fún master wọ́n ka master ọ̀hún wọ́n ń bẹ lẹ́nu phd kò tiẹ̀ sí tí wọ́n jẹ mọ́ ọ̀wá parí gbogbo àwọn ọmọ tí wọ́n parí first degree gbogbo wọn pátá ti dẹni tí ń lọ kọ́ṣẹ́ bábà ẹ̀sìn lẹ́yìn ń ṣèjọba ẹlẹ́yìn ń ṣèjọba Allahu akbar kabir. màmá ni من افترى على الله gbogbo àmì ẹ̀mí ọlọ́run ọba lè ń kó ẹ kò yí ilẹ̀ mi padà ilẹ̀ ń ṣú ilẹ̀ ń mọ́ òórùn ń ràn òjò ń rọ̀. famani azilama. ẹ ló lẹ́nìkan ọ̀já lábòsí ẹnìkan ọ̀já lábòsí tó ẹni tó pe ọ̀rọ̀ èmi ọlọ́run ní ọ̀rọ̀. asilamu mi ma ni futaro alala ikaziba. a ó kà sábà. a ó kà sábà àbí aya àti hi. àbí gbogbo àwọn àmì èmi ọlọ́run tí mo tò kalẹ̀ ẹ ẹ rí nẹ́rí kankan ń ọlọ́run ló gbé buhari kalẹ̀ fún wa ẹbí ẹtẹ́ ẹ ti ríbi ẹtẹ́ ẹ ríbi ẹ bọ́rọ̀ rẹ̀ bá ẹ rí ẹ rí atẹ́gùn burú lẹ kọ́kọ́ ń fẹ́ sí láti inú ac inú ilé rẹ̀ ọlọ́run ọ̀gbẹ̀mí ẹ̀ kọ̀ wá gbẹ̀mí ẹ̀ náà àbí kábèrè lọ buhari buhari ṣe wọ ni ṣé wọ náà sì ni àbí ẹ ti pààrọ̀ rẹ̀ Allahu akbar kabir. فمن أظلم ممن افترى على الله كذبا. ọlọ́run lẹ́nìkan ọ̀sàbòsí tú ẹni ìlànà ìlànà tú ẹni tó pe ọ̀rọ̀ ọlọ́run nírọ́. àwọn kan dábàá bí aya ti. àwọn tí wọ́n rí àmì wa wọ́n rí gbogbo àrà tá a dé àwọn sì ń tún pè nírọ́. kàdábà bí aya ti hí. Allahu akbar. àwọn kàdábà bí aya ti hí. gbogbo ẹni ó rí ntọ́lọ́hún ṣe tí ọjọ́ lójú. ọjọ́ lójú ntọ́lọ̀ ń ṣe èyí kọjọ́ lójú ọ̀ọ́dàmà ilé ọjọ́ lójú sánmọ̀ ọjọ́ lójú àbí ilé ọjọ́ lójú sánmọ̀ ọjọ́ lójú lónìí àwa ń pariwo boko haram ń pààyàn káàkiri boko haram ń pààyàn ẹ̀ta ló kó boko haram wa ẹbẹ́ yìí olórí burúkú yìí náà ni ẹ̀yin ọmọ àlè játijàti yìí náà ni ẹ̀yin tẹ́ ẹ ń ṣèjọba boko haram tá a mọ̀ wọ́n rí tẹ́lẹ̀ ọlọ́run ló mọ iye yorùbá tí wọ́n pa ní kánò nígbà náà ọlọ́run ló dẹ́mi irú àwa yìí sí mẹ́. àwọn boko haram wọn ni ẹ wá ríbi yàn wọn ń sẹ́ mọ́ làwọn wá yanra wọn ń sẹ́ àwọn ni ẹ wá dá wàhálà alẹ̀ nísìn. fọmọ ni àsìlámù. àwọn mọ mẹ́ni fútarọ̀ aláàláyé kàzíbà. ọlọ́run lẹ́nìkan ò tí ì jálábòsí tó ẹni tó jẹ́ pópin ọ̀rọ̀ èmi ọlọ́run nírọ́. ó kàzábà bí àyà sí. abẹ́ni tó pe àwọn àmì èmi ọlọ́run ọba nírọ́ oòrùn ọjọ́ lójú òṣùpá ọjọ́ lójú ìràwọ̀ ọjọ́ lójú. kàzábà bí àyà sí. ṣùṣù ni ọjọ́ lójú oòrùn tí ń ràn ọjọ́ lójú. kàdábà bí àyà ti hí. àwọn abú okun tó dákọ̀jọ́ lójú. kàdábà bí àyà ti hí. kò rí bí ronú ń pa tọlọ́hun níjọ́ kan. ó kàdábà bí àyà ti hí. Masha Allah. innahu la yuflihul mujrimun. Allahu akbar kabir. innahu la yuflihul mujrimun. mi ò gbọ́n tó la yuflihu al-mujrimun. ọlọ́ni gbogbo ẹ̀yin òbílẹ̀ jẹ́ wọ̀nyí gbogbo ẹ̀yin òbílẹ̀ jẹ́ wọ̀nyí à ẹ̀ ní jèrè fa. la yuflihu al-mujrimun. ẹ̀ ní jèrè ẹ̀ ní yọrí ọ̀rọ̀ yín síbi ọ̀dà o. la yuflihu al-mujrimun. gbogbo yín lọ́lọ́run ó ṣe lérú ẹ̀wọ̀n. la yuflihu al-mujrimun. jalla malamun. innahu la yuflihu al-mujrimun. ọlọ́run lẹ́mi ọlọ́run ni mo sọ bẹ́ẹ̀ pé gbogbo àwọn tí wọ́n á máa ṣàbòsí. bàbá ni àtìlẹ́mù mi máa ní fútàrọ̀ aláìláì kásíbá. gbogbo ẹnikẹ́ni tó jẹ́ kọ́rù èmi ọlọ́run ọba ọ̀jọ́ lójú àmì mi ọ̀jọ́ lójú. ó kà dábàá bí ayati. àwọn àmì tí tún rí náà ọ̀jọ́ nǹkan tó jọ lójú èmi mo sì sàwọn àmì yẹn lòmí ò lè ṣe é innahu la yufulihu mujrimuna. fúnra ọlọ́run ló wí bẹ́ẹ̀ o. innahu la yufulihu mujrimuna. ọlọ́run ni gbogbo àwọn amójírímù èèyàn àwọn òbílẹ̀ jẹ́ èèyàn ẹ̀ ní jèrè o ẹ̀ ní jèrè o ẹ̀ ní jèrè o ẹ̀ pé ẹ̀ ń fún wa ní wàhálà àti àmọ́ bíi àtìmọ́. láyé fún lókè ìṣòro wa ẹ sọ fún mi. la yuflihul mujrimun. àbí àmà sáwùsá ni ẹ̀dá kan sáwùsá ni òkè ìṣòro wa ni ṣé yorùbá ni òkè ìṣòro wa ni ṣé ibo lòkè ìṣòro wa ni àwọn tí ò lóko láàrin wa àwọn bẹ́rìbẹ́rì àwọn gbogbo wọn lápapọ̀ àwọn sáwọn lòkè ìṣòro wa ẹ jẹ́ àjọ kílíà rẹ̀ kí lòkè ìṣòro wa yuflihul mujrimuna. ṣùgbọ́n ọlọ́run lémi ọlọ́run tí mo dá yín ni mò ń pàṣẹ pé la yuflihu. la yuflihul mujrimuna. gbogbo àwọn gbogbo àwọn òbílẹ̀ jẹ́ èèyàn pátá ẹ̀yìn tẹ̀ ẹ̀yà gbádùn lórílẹ̀‐èdè ẹ̀yìn tọrọ tẹ́lifà ọ̀jẹ̀ lógún ẹ̀ ní jèrè o ẹ̀ ní jèrè o. ọmọ mi máa ní fútàrọ̀ àlàlá yìí kẹ́síbáhùn. mo ń fàsìkò yín sọ fún gbogbo yín o lórílẹ̀‐èdè mo ń sọ fún gbogbo yín lórílẹ̀‐èdè inna Allaha la yuflihul mujrimun. la yuflihul mujrimun. ọlọ́run fúnra ara rẹ̀ ní gbogbo yín lẹ̀ ní jèrè èmi náà wá mú àlùkùránì yìí lọ́wọ́ mo fi ń búra síwájú ọlọ́run pé wọ́n ọlọ́run ìwọ ló ní ọ̀rọ̀ tí ń bẹ́nu mo fi súnmọ́ ìwọ ọlọ́run mo fi ń wá tún jẹ́rìí pọ́lọ́ ìwọ náà lọ ń jọ lọ́hùn gbogbo ẹni tí bá ń dààmú wa lórílẹ̀‐èdè tí bá ń dókè ìṣòro wa báwa kù wọ́n dànù báwa ẹ̀yin kírísítẹ́nì ẹ̀yin náà bí bíbélì yín bá dá yín lójú ẹ̀nà tí yín náà sókè pé kọ́lọ̀ wọn kú gbogbo àwọn àwọn òbílẹ̀ jẹ́ èyàn àwọn tí ò fẹ́ràn àmẹ̀kúnnù kọ́lọ̀ wọn dà wọ́n nù kọ́ dà wọ́n nù kó fi tí ọ̀dà ṣẹlẹ̀ sí wọn. yóò yufulihu limujrimuna. mo ní ẹ̀yin kírísítẹ́nì ẹ̀yin náà gbé bíbélì yín bá da yín lójú tẹ́ ẹ bá ń pọ̀rọ̀ ọlọ́run lọ́wọ́ à ń bẹ̀ mí ò mà ṣùgbọ́n tó bá pé lóòótọ́ ọlọ́run lẹ́nu fi bíbélì yẹn sìn ẹ nà sókè báyìí kẹ́ ẹ fi ṣépè pé ìwọ ọlọ́run ìwọ ló dá wa o ò sì dá wa fún yàjẹ àwọn tó o dá pẹ̀lú wa ni wọ́n fi yàá jẹ wa. innahu la yuflihul mujrimun iná. Masha Allah. iná òòlà òfòlé olùmọ̀jẹ̀rẹ̀ mọ́. mi ò gbọ́n tó wí o. iná òòlà yóò fún ní olùmọ̀jẹ̀rẹ̀ mọ́. ẹ ń gbọ́. iná òòlà yóò fún ní olùmọ̀jẹ̀rẹ̀ mọ́. àlàkọ́ ẹ̀. يبقى على خير يبقى على خير يبقى ǹjẹ́ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ nbẹ nìyẹn. على خير يبقى على خير يبقى على خير يبقى. mi ò gbọ́ o. على خير يبقى. máa ṣe àgbà. ويبقي ذكر صاحبه. جل ما لا يموت جل ما لا يموت وذكر وانت فابك الخير يبكيك ما شاء الله على خير يبقى على خير يبقى على خير يبقى على خير يبقى على خير يبقى ما شاء الله ويبكي ذكر صادق صاحبه orí ọmọ sẹ́kù ni ó. àlàkọ́ ìlú yàbọ̀ kan. òsì ní kálukú ṣe tá a ní padà máa sọ nípa rẹ̀. àlàkọ́ ìlú yàbọ̀ kan. Awólọ́wọ̀ lọ sọ nàjẹ̀bú òde síbàdàn. àlàkọ́ ìlú yàbọ̀ kan. ẹ wo ọdún tí ẹ ẹ wá wo ìlàìlà ẹ wá wo iye ọdún tí Awólọ́wọ̀ ti ṣe ọ̀nà náà. àlàkọ́ ìlú yàbọ̀ kan. wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń pàṣẹ ọ̀nà náà nísìnyí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń pàṣẹ láti gbà náà ẹ̀yin sì sọ̀nà lọ́dọ̀ tí gbogbo ọ̀nà tẹ́yìn ṣe oṣù mélòó nìyẹn wọ́n fi ń lo ọ̀nà láti fi ń dàrú. ẹ wá ẹ̀yin fúnra yín ẹ wá lónú ẹ̀mí pé bí ọlọ́run sì ṣe sí ọ̀nà tẹ́ ẹ ṣe kọ́lọ̀ mọ́ sàlámàrí yín bẹ́ẹ̀. alakhairu yabqa. alakhairu yabqa. wayubuki dikiru sahibihi. awolowo silaye máa ń gbogbo dáadáa tó ṣe là ń rí àṣì nígbàgbé awolowo. alakhairu yabqa. Allah. ò sí láyé máa gbogbo ohun tí wọ́n ń ṣe làwọn ń sọ. Ala khairu yabqa. Kódà Aminu Kánù kò sí láyé máa gbogbo ohun tí àti àti à ń ṣe là ń rí yìí. Ala khairu yabqa. Allahu akbar kabira. Wa yubki dikiru sahibihi. Gbogbo ń bá gbọ́ ee eh, ee eh, ee eh, Allahu akbar. Allahu akbar. Wa dikiru anta fàbùkì lè fàyè ayùbùkì ká. Àlẹ́ fàyè. gbọ́ orí ọmọ sẹ́kù. àlẹ́kọ́ ìròyìn àbùkọ́. orí ọmọ sẹ́kù sẹ́. wàyúbùkọ́ fìkìrù sọ ibi. àwa ní gbàgbé ẹni ó ṣoore náà. wàyúbùkọ́ fìkìrù sọ ibi. àníyé máa dárúkọ orúkọ ẹni ó ṣoore náà. wàyúbùkọ́ fìkìrù sọ ibi. fìkìrù àǹtà fàábùkìlì kọ́ ìrọ̀ yùbù kíkà. ètò àbá sọ. wàzìkìrù àǹtà fàábùkìlì kọ́ ìrọ̀ yùbù kíkà. bàbá tó kó owó id káàdì wa jẹ wàdíkìrù àǹtà. wàdíkìrù àǹtà ìrántí rẹ. wàdíkìrù àǹtà. Allahu akbar. fa abukele kan èrò yubu kíkà. jẹ́lẹ̀ má lẹ̀ mú. wàdíkìrù àǹtà fa abukele kan èrò yubu kíkà. àlàkọ́ ìlú yàbọ̀ kọ́. jẹ́lẹ̀ má lẹ̀ mú. wáyú sọ ibi yìí la ilaha illallah. ala khairu yabqa. jalla maaliyamu. wayubukọ dikira sọ ibihi. aláàgbọ́dọ̀ máa rántí ẹni ó ṣoore nígbà tá a bá ń rí oore tó ṣe. ala khairu yẹ bù kọ́. ẹ mọ iye ọdún tẹ́ ẹ fi ń ṣe ọ̀nà àbàdàn sẹ́kù. wáyú bù kọ́ dìkìrù sọ ibi. ọbásanjọ́ sọ ọmọ iye ọ̀nà tó lò ń bẹ̀. àlàkọ́ èrú yẹ bù kọ́. sọ ọmọ iye ọjọ́ sọ ọmọ iye oṣù tó lò sọ ọmọ iye ọdún tó lò. àlàkọ́ èrú yẹ gbogbo àwọn tó wà ní haúsá wọn ti ṣe tiwọn. àlàkọ́ èrú yẹ àwa ń jọ ń tún gbogbo rẹ̀ ṣe papọ̀ ní àlàkọ́ èrú yẹ bù kọ́. iṣẹ́ ń padà sọ náà ni. alẹ́ kọ́ irú yẹ̀bù kọ́. Allahu akbar kabira. wọ́n yòókù kọ́ dikiru sọ ibi yìí. yàlla máa lẹ̀ ẹ̀ mú. wà dikiru anta. wà dikiru anta. kọ́ ìrà yubuki ká. bá a bá ti ń rí ọ a bá a rí ọ mọ́ a máa rántí torí àti rí tó ṣe. gbogbo tó ṣe. ọ̀nà tí ọ̀dà alátabẹ́kúta lọ sí ọ̀tà ebi wọ̀ lọ ń bẹ ní ìkíyà rẹ̀ ọ̀nà tó wọ̀ lu yín ó sì ṣe bá a bá ṣe pé bọ́nà ń bá ṣe wá rí jákujàku tẹ́ èdè sìn náà kọ́rọ̀ wọn sọ̀rọ̀ tiẹ̀ náà bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. al-khayru yabqa. Allahu akbar. Allah. wáyùbùkì zikirọ sọ ibi. zikirọ sọ wa wà zikiru àǹtàfà àbùkì xayọrọ yóbùkì ká. wà zikiru àǹtàfà àbùkì xayọrọ yóbùkì ká. gbogbo àwọn gọ́fúnọ̀ sí wa náà tó ń kálukú yín bá ṣe. àlàkò èrò yà bọ̀ kọ́. àbí kún ọ̀gbọ́n àlìfíìlù yẹbùkọ́. àlìfíìlù yẹbùkọ́. àlìfíìlù yẹbùkọ́. èyí tá a síwájú sí a rí. àlìfíìlù yẹbùkọ́. èyí tí Fáṣọlá sí a rí. àlìfíìlù yẹbùkọ́. ta ló tún ṣe lẹ́yìn tiẹ̀ náà. àlìfíìlù yẹbùkọ́. ń ọ̀gbọ́ àlìfíìlù yẹ bukọ́. àbọ̀dé náà tún ṣe tiẹ̀. wáyú bukọ́. wọ́n ní kò ní rẹ́spẹ̀tì ṣùgbọ́n ń tọ́ sáré ṣeun náà àmọ́ rí i. Àlẹ́kọ́ìlù yabukọ́. Torí o ń ṣe lọ́wọ́ náà wọ́n sì lè dànù. Àlẹ́fìlù yabukọ́. Masha Allah. Wáyùbù kọ́ díkìrù sọ ibì yìí gbogbo ohun tí a ń ṣe ń bàdàn bí náà la rí o. àlàkọ́ èrú yàbò kọ́. iṣẹ́ ọwọ́ ajímọ̀bí a rí. àlèfé ìlú yàbò kọ́. tọwọ́ ọ̀làdọ̀jà a rí. àlàkọ́ èrú yàbò kọ́. gbogbo àwọn tó ṣáájú wọn náà la rí tí lámọ adésínà a rí. àlàkọ́ èrú yàbò kọ́. ṣèyí mákindé àwò tí wọn náà sí. àlàkọ́ èrú yàbò kọ́. àwò tí wọn náà sí. ẹ máa gẹ fìlà káàkiri. Allahu akbar. Àlàkọ́ irú yàbò kọ́. Akálà àríndóòzé o àríndóòzé. Àlàkọ́ irú yàbò kọ́. Àlàkọ́ irú yàbò kọ́. Gbogbo ọ̀nà ọ̀nà gbogbo ọ̀nà tí a pè lóko akálà gbogbo ẹ̀ ti wú tán. Wáyò bù kọ́ díkìrù sọ ibi. Bàbá wa ní sàbòjì ká sọ pé bọ́nà tó ọ̀dà ń bọ̀ wà ń bẹ̀ ṣe rí kálámọ̀rí tiẹ̀ ní òrí bẹ́ẹ̀. Àlàkọ́ irú yàbò kọ́. A gbọ́dọ̀ sàbòjì fúnra wa bá àbábára wa sòótọ́ ọ̀rọ̀ ta ni ó tún bá wa sọ náà onítọ̀ àlìfíìlù yẹ̀bù kan iṣẹ́ ẹ̀yìn ọmọ ṣẹ́kù àbí iṣẹ́ ẹ̀yìn ọmọ ṣẹ́kù gbogbo ntájímọ̀ bíi ṣe tó fi kúrò tó fi kúrò gbogbo ẹ̀ pátá ló ti hàn yìí gbogbo ẹ̀ ní hàn yìí ẹlòmíì tí ọba tó ṣe kó ṣe kárí mi ò mẹ́ni kankan yín rí mọ̀ sí ọwọ́ yín wọ́n mọ̀ rí. àlìfíìlù yẹ̀bù kan àlàkà ìrù yẹ̀bù kan ibi wàdíkìrù àǹtà. wàdíkìrù àǹtà. wàbùkìlẹ̀ káyìrà yẹ. kíkà. mọ̀ gbọ́. wàdíkìrù àǹtà. wàbùkìlẹ̀ káyìrà yẹ kíkà. gbogbo ọ̀nà tájímọ̀ bí ṣe gbogbo ẹ̀ náà kọ́ máa rí bí gbèsè wọn náà máa lóyún. al-khayru yabqa. àwọn tó sì sọ ọ̀nà ṣáájú rẹ̀ àwọn tí wọ́n sọ àwọn tí wọ́n sọ rẹ̀ ti ń wú lóṣù mẹ́ta káyé wọn ó rí bí ó ṣe ń wú ná káyé wọn ọmọ wú bá ná. al-khayru yabqa. ní ìṣòro ẹ̀ sọ fún wa o. ẹ jẹ́ wọn sọ fún wa. tá ò bá sì ní ìṣòro ẹ̀ sọ fún wa wọ́n ṣe wọ́n ṣe wọ́n ṣe ọdún bíi ọdún mẹ́jọ nílẹ̀ Kwara wọn ò ṣe kankan sílùú Ìlọrin. Ọbásanjọ́ tó bá jà ní sọ̀rọ̀ ẹ̀ sọ fún wa o. wọ́n gbọ́. Secondus bá ò bá sì ní sọ̀rọ̀ ẹ̀ sọ fún wa. Tinubu tó bá jà ní sọ̀rọ̀ ẹ̀ sọ fún wa o. Fáṣọlá bá ò bá sì ní sọ̀rọ̀ ẹ̀ sọ fún wa. Bọ̀dé George tó bá jà ní sọ̀rọ̀ ẹ̀ sọ fún wa. Buhari bá ò bá sì ní ìṣòro ẹ sọ fún wa. ẹ jẹ́ wọn sọ ẹ jẹ́ wọn sọ. ọjà níṣòro ẹ sọ fún wa o. Allahu Akbar. ọṣẹ ọmọlẹ bá bá sì níṣòro ẹ sọ fún wa. àtìkù tó bá já níṣòro ẹ sọ fún wa. bá bá sì níṣòro ẹ sọ bá ní sòrò ẹ dàkún ẹ sọ fún wa ẹ sọ fún wa ká mọ òkè ká lè bá a mọ bí a gbọ́rọ̀ gbà ọ̀nà ti di. tó bá jà á ní sòrò ẹ sọ fún wa. ẹ sọ fún wa ẹ sọ fún wa ẹ jẹ́ àmọ́. bá o bá sì ní sòrò ẹ sọ fún wa. ẹ sọ fún ẹ jẹ́ àmọ́ ẹ jẹ́ àmọ́ ẹ jẹ́ àmọ́ ẹ kírun mọ́ ẹ ṣe dáadáa kankan mọ́ ẹ ti ẹ̀ rántí ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ẹ pera ẹ̀yin tẹ́ ẹ̀yin náà kéwú díẹ̀ díẹ̀ díẹ̀ tẹ́ wàá náà jọba bẹ́ẹ̀ bá ń ṣe mítì wò ní pèrún kẹ́ ẹ sọ pé ẹ gbọ́ ẹ̀yin ọmọ àlè wọ̀nyí kí n bolẹ̀ àbọ̀wọlẹ̀ jẹ́ fọlọ. kí ló ń tó ń jẹ́ ṣòro ẹ sọ fún wa. kí ni ń jẹ́ ṣòro wa ẹ dákun ẹ̀jẹ̀ àmọ́. ẹ̀jẹ̀ àmọ́. kí ni sábà bí ẹ̀kẹ́ dẹ̀ sọ fún wa. Masha Allah. ọ̀rọ̀ nàìjíríà yìí kò tẹ̀ wá lọ́rùn. kí ni ṣòro wa.